الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين له بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ada apa-apa Allah atau yang saya lakukan asal jalan Allah Muhammad kalau kau berhati-hati kau masih lakukan kau kọ́lá pé kó wá jẹ́ pẹ̀lú afáàní alẹ́ ìfọ́ ìsinmi ìsinmi ni wọ́n ti síwájú ìfọ́ àsáré kò tẹ̀jẹ́ sí pé tí a bá wò pé sàrìlẹ́yẹ kọ́ lé wa wájú tòbí sáàbì síwájú ìsinmi sàrì lánàá sí bẹ́ẹ̀rẹ̀ àwọn di pálá sí bí ọ̀dọ́ máa sọ pé asámúdé sàrì tẹ̀lé àwọ̀ tẹ̀lé kó tó wá kàtó yìí yálà ìsinmi lójoojúmọ́ ni àbí kì í sínú ìparí àwọ̀ ọdún dé. náà wọ́n bá wá sí bẹ̀rẹ̀ pẹ̀lú ìtọ́rù ká bẹ̀rẹ̀ pẹ̀lú ìtọ́rù náà pé àsìkò la máa ń sínú. gbàtọ́lọ̀ tó ní àwọ̀ bẹ̀rẹ̀ láti kíni láti àlìfájàrí táwọn àjàrí bá ti yẹ ọ wá ní súnmọ́ àti mùsùlùmí ìlà lèyìn ẹ parí àwọn yín sí òru ìgbà wo lòru wá bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ láti ìgbà tí òun bá ti wọ̀ wọ́n ní kí yẹn yín òun bá ti wọlé òun ti wọnú púpà tí máa ń sẹ́kù yẹn òun nídìí yẹn yẹn yẹn òun bá ti wọlé púpà òun máa ń pè ní tọ́lú tàbí àwòrán pápá ìyẹn wíwọlé tiẹ̀ ń sọ pásítọ̀ ìṣáà ìtìkẹ́ni. النبي محمد صلى الله عليه وسلم قل إذا أقبل الليل من هنا وأدبر النهار من هنا وضربت الشمس فقد أفطر الصائم في أريد أن تريده لا تجي يبتدي تناسبه يبتدي وأدبر النهار من هنا أصلت كيدا يبي في كيدا أصلا ونال يبي ìró mọ̀bọ̀ láti rí ó ní wà bọ́ọ̀rọ̀ bá ti ṣọ́ọ̀bù tó ń bá ti lè wọlé ọkọ̀rọ̀ afọ̀rọ̀ sọ́ọ̀hìn aláwọ̀ ti wọ àsìkò tí ó sì rìn ó ti bẹ̀rẹ̀ ìsinmi nìyẹn. na eléyìí ni àsọnùkọ gbogbo àwọn olùmẹ̀sìn lórí pé tó bá ti lè wọlé kágbàgbé pupa tó kù lójú sẹ́mọ̀ yẹn <coughs> ìyẹn ò nídìí yẹnyẹn ní tó bá ti wọlé kọ́dà tó bí àdúgbò yìí jọ kan náà pé wọ́n fọwọ́ alátìlá jù àníbìrọ̀ ni lágbájá bá wa kó fún rárá tó ìka sí sí ni ẹni wọ́n sọ fún ẹni pé ah tó yẹ sí ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ wà díẹ̀ wọ́n tún rìn díẹ̀ ànábi tó fúnra fún wa káàmù ó sì ìmọ́lẹ̀ sí tọ̀jọ́ ànábi ah, tí òru bá ti rí láti rí tóun ti yọ̀ níbí tó sọ́sọ̀ ti pẹ̀yìn dà níbí tóun ti yọ̀ ìsúnmi ìgbé ara ẹgbẹ̀gbẹ̀ ẹgbẹ̀ ìyá mẹ́lẹ̀ ẹyẹ tó dúdú díẹ̀ sí àìníbi ah, dúdú àìníbi ah, dúdú kẹta ètò bí àdúgbò mẹ́jọ òun nìyẹn náà <coughs> wọ́n ní ìdájọ́ ìrún pípé láti kiri <coughs> nínú súnmọ̀ ni pé kí làdájọ́ pèrún bàrà tó rùn bá ti wọ̀ káwọn èèyàn lè mọ̀ pé àsìkò òun ti tó nínú àkíyèsí èyí ni pé tí àdáni bá ń pè wọn ẹ̀rọ àwọn èèyàn máa ń kárí sí i súnmọ̀ tó yẹ kí wọ́n ṣe nígbà tí àdáni bá ń pè ọ̀pọ̀lọpọ̀ yìí sí òun náà ní ká máa dálà dání lóhùn wọn Allahu akbar Allahu akbar kánú Allahu akbar Allahu akbar ashhadu حصلت صلاة فنه يسنى لنا وأكثر وسيلة اللهم رب هذه دعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه المقام محمودا الإداد له أسلسقي الذي وعدته وقام عند له إنك لا تصرف الجهاد التي تزن في إنك لا تصرف الجهاد المنافس عليكم إبوان لواتي عليكم يواني به kábíyànjú ká mọ ewé kìíní yìí ká mọ ọmọ fojú lé náà rẹ torí ní tí mo fi sábàbí àlùjẹ́nà fún yẹn tó jẹ́ kí a wà nínú àwọn tá a lẹ́tọ̀ọ́ sí ìsìnkà níbi ọ̀hún mọ̀ sọ́lọ́ lọ́wọ́ ọ̀lẹ́ sọ́lọ́ ṣé àwọn obìnrin ẹ máa tọrọ wàsílà fún mi o ètò wàsílà yìí ipò kan ní nílẹ̀ àlùjẹ́nà kò sí ẹnìkan náà ní ọ̀tọ̀ sí náà rẹ lọ́hùn oṣù lọ́kọjá sí náà ní ọ̀tọ̀ sí ẹni bá wá tọrọ wàsílà fún mi àná ìsìnkẹ́ ní ti di ẹ̀tọ́ fún lọ́jọ́ àkèyàmọ̀ ó ti lẹ́tọ̀ọ́ sí kí n sìnkẹ́ fún lọ́jọ́ àkèyàmọ̀ tòwẹ́ ká má fi àwọn nǹkan yìí ká má fi kéré. wọ́n bẹ́ẹ̀ ni ìrìn títẹ̀ ní rédíò tó tó láti fi kí o wọ́n ní bìtánì tó wá ní pé ìrìn tí wọ́n ń pè yẹn wọ́n wú pé wọ́n wú òun ni wọ́n wù kúrò báwọ̀ gbàrà iná wọn fi ń pè ní wọ́n tó láti fi kí o. pàápàá jùlọ àwọn ìkẹ́lẹ́ pé láìpàdé ààrẹ tí wọ́n máa ń gbé ohun pípé irú alimẹ́tìlẹ̀ haram ní tí wọ́n gbé ti mẹ̀dínà náà ní láìpàdé ààrẹ tí yóò yáàbí náà o ti láìpàdé ààrẹ tí wọ́n gbé àwọn àwọn àyàn. ìrètò tó bá wà yáàbí àwọn àwọn òkú mẹ́tàájú yìí ni wọ́n fi àsìkò tí sì ní wọn ìsàrí wọn ó yàtọ̀tọ̀ síra wọn irú èèyàn ará mẹ́ta ará mẹ́ta kò lè fi àbíká ní ará èèyàn mẹ́ta náà ni kò lè fi ìrún pípé ti nàìjíríà tó fi jọ́ọ̀jì mẹ́ta ó lè fi ìrún pípé ti mẹ́ta tó fi jọ́ọ̀jì ti nàìjíríà ó lè fi ti rìyáàdì jọ́ọ̀jì mẹ́ta tó lásìkò yàtọ̀ síra wọn rìyáàdì ni ìrún tí ọmọ yá kọ́dà àṣùbà wọn ìmọ̀ yá gan ní ti mẹ́ta lọ wọ́n pé ìlú tí wọ́n bá wà ní azùn pé tí wọ́n gbé ìlú ẹ̀kọ́ dára ẹ̀tì ni èèyàn lè lò dáadáa láti fi sínú wọ́n pé wọ́n ń wo òun ni wọ́n tó wọ́n pé aago ni wọ́n wò àti tí lè wà ní jago pé àwọn gbígbé àti nǹkan bá pé aago ni àwọn rédíò kan ti pámẹ́lì jẹ́ pé aago méje méje làwọn mọ̀ pé inú mọ́jú ìwé mọ́jú ìwé ti wọlé dáadáa fífọ́ gbà lọ nígbà mọ́jú ìwé mọ́jú ìwọlé àwọn èyí tó bá sí gbára lé tàbí tó tẹ́jì kẹyẹ òun ni a lè lò wọ́n ní ẹni tó bá fi ìléjì pakóòrò ti rẹ̀ tó wá di àgbému kí ni ìdájọ́ wọ́n ní ìdájọ́ wọn á sì wọn ti bí ọ̀nà mẹ́ta àbí mílíọ̀nù mẹ́rin ni ọ̀nà àkọ́kọ́ ni pé kéèyàn má mọ̀ dájú àbí tó gbẹ́tẹ̀ nínú èròǹgbà yẹn ni pé òun ti wọ̀ èyàn fi wá sí kí ni ó fi wá gbẹ́yìn ó fi sínú wọ́n ní kọ́lá bóun bá yọ lọ́rùn ìgbà wọn àwọn èèyàn ìṣèkì ni ó lálẹ́ àfíà ẹni tó bá wọ́n bàbá ju pé ó rò sí wò tó wá lọ sí ni kò sí èlé jùlọ pé àwọn ẹsẹ̀ ó ti bàjẹ́ nì yóò san gbèsè jẹun padà ẹni tó bá sí ni tí ó lérò pé òun ti wọ̀ òrùn wá ti wọ̀ ẹni ẹni bẹ́ẹ̀ náà yóò san padà ó kàn lérò lásán ni kì í ṣe pé èrò tó gbó tó lékè ẹ̀ lọ́kàn rẹ̀ ó yàtọ̀ sí gálábà tó gbọ́ mi àgbọ́n ìtò lékè lóòrè ní pé ẹni tó tẹ̀lé nǹkan ìtì rí báyìí. na bákan náà ẹni tó bá mọ̀nà dájú pé òun ti wọ̀ tó ní tó dájú pé ah, òun ti wọ̀ ó wá sí mi lẹ́yìn ìgbà òun bá tó yọ wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ náà <coughs> àwọn ẹ̀rẹ́ ṣe fún mi ó sì lálàáfíà eléyìí náà ṣẹlẹ̀ lásìkò àwọn sàhábà káàkiri lẹ́nu bá síwájú ìgbà táà ń sọ nípa májèlé àwọn nǹkan tó lè ba àwọ̀ jẹ́. náà ẹ̀rọ ẹni sísì nínú tí a máa fi dáyà tọ́mọ̀ láàrin àwọn mùsùlùmí àti àwọn kèfèrí ni anábíyà Muhammad sallallahu alaihi wasallam ó fẹ́ káyọ̀tẹ̀ sínú tóró bá ti bọ̀bàrà ká má bìlè sínú ó ní la yazalu nnasu bi khairin ó ní la yazalu dinu zahiran ma ajala nnasu al-fitra ó ní ẹ̀sùn yìí yóò sì máa lékè ní táwọn yẹn bá tún tètè sí ni lè ánà yahuda wà nàṣọ́rọ́ yóò èrò tó yahuda ta nàṣọ́rọ́ wọn máa ń bí ilé ìsinmi tiwọn níbo mi ó ní láyé sábẹ́ náà ṣubú kéré na ájálù fìtò orí kò ní yẹ kò ní dò tí mo bẹ pẹ̀lú àwọn yẹn tí wọ́n bá tètè sí ni bó o bá sọ̀rọ̀ bàrà tí máa bí ilé ìsinmi wọn. eléyìí rẹ̀ ni ìlànà ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam bó ti sọ lọ́rọ̀ bẹ́ẹ̀ náà la rí nínú ìṣẹ̀lẹ̀ ànábì fi ìsinu ìfi falẹ̀ rárá ìtọ́ bá sì rí lásìkò òun náà ló fi sínú nígbà náà àmà lòdì èdè ìtì ní sábà máa ń lò tó bá rí títì títì ló pè fáàgì tí ò bá rí títì yẹwà ló gbígbẹ gbígbẹ lọ́kọ́mọ̀ láàrin àwùjọ tí wàá bí wa àwọn ilẹ̀ haúsá máa rí déètì tútù dáadáa ìmọ̀ ń dàbí ìwúná yẹlò bí èso yeye báyìí na tí ọ̀bá tó wá ní èrí títí èrí gbígbẹ yóò wá mú bẹ̀rù lára ibi tó máa ń kéṣe náà bó ṣe wà nínú àdìsí Anas bin Malik radiyallahu anhu àtọwọ́ gbọdọ̀ wà lóta bá fẹ́ sí ó ní àdó àti àáṣe láti fi tẹ̀lé súnà nàbí Muhammad sallallahu alaihi wasallam ànábì àná sọ pé zahaba zọmáwó wọ́n tẹ́lẹ̀ ti lọ́rọ́kọ́ wọ́n sábà tẹ̀lé ajru insha Allah zahaba zọmáwó وابتلت العروق وثبت الأجر إن شاء الله إليه أدعى كورنا أما أدعى اللهم لا تصمت ولا بسك أفضلك هي ولا بسك إذا لا فيه إذا لا فيه yàtọ̀ sí àgbò yìí táìmù títún ló bá náà wọ́n fẹ́ kí aláwọ̀ kó wà ní mọ́sálásí kó máa bẹ lọ́wọ́ lásìkò yìí ọjà bẹ́ẹ̀ púpọ̀ nínú àdáwọn ni àdúrà aláàrẹ̀ títí tí ó fi sínú títí tí ó fi sínú tí ó fi sínú àdúrà tó bá ṣe ọ̀rẹ́ ọmọ gbà. náà ìṣirò yìí àṣìṣe tí máa ń wáyé bẹ́ẹ̀ ní pé sínú ṣùgbọ́n àyàn máa ń fi ọ̀rọ̀ sínú yẹn máa ń fi gbọ́ wá tó gbogbo ẹ̀ka lẹ̀ àfikọ́ jẹjẹjẹ tán náà ó lè dìrí ọmọ bíbí tí lójú wọn ti kí wọn bíbí kan fún òtún máa kíkẹ wọn ní bàbá ńlá kan ló lè yìí títí àgbàdo pẹ̀lú ìṣòro náà láti sọ pé ká jẹ nàbí dùn àbí ká múni àbí àlejò ṣe náà káṣà ìpè àti fìǹkẹsẹ ni pé àwọn kò ní ti parí èyí tá a bá kírun tán níta bá fẹ́ jẹ kí a máa jẹ nígbà náà náà wọn ni nínú àtúntò ni pé ìjẹbọ ọkùnrin ká sí ká máa ti ìsọ̀rọ̀ ìjẹ apá níbi oúnjẹ oúnjẹ tá àmì lè jẹ tán a kàn wá bú síwájú bá yá lọ́tọ́ wọ́n padà lọ dàyé kùnú náà ni ìgboro ilé kò bá mọ̀ ká máa rántí àwọn ọmọ tẹ́bí ń pa pẹ̀pẹ́ àwọn náà ń gbàrò ìrònú tún máa fi kíra tó fẹ́ fi sínú báyìí wọ́n wá sínú tó wọ́n ti máa ronú bó láti rí sáà jẹ́ ká máa rántí àwọn ọ̀kẹ́ bẹ́ẹ̀. a gbọ́dọ̀ jẹ́ àjọjù àjẹránkàn táwa nílé kí á sá mọ́ mọ́ bí òfin ẹ̀ tẹ́tẹ́lẹ̀ èèyàn gbọ́dọ̀ ànábì wa muhammad sallallahu alaihi wasallam ó ní wọ́n mọ́lá inú ádámà wí aṣọ́rọ̀ ní ìbá pìlì ọmọ ádámà kò sí ní kọ̀ǹtẹ́nà kan tó burú jáì tó dàbí mẹ́ tí wọ́n rí jẹ́ bá ti jẹ́ wa gbẹ́jù àbúrú nínú ìjẹ́ fún yìí fọ́dà lálàáfíà bá torí ẹ̀ gbogbo wa ló sínú ẹ̀kọ́ tó yẹn bá jẹun ká dá inú sí mẹ́ta á sì dákan jẹ́jẹ́ fún jíjẹ ìdákan fún mímu ìdá kẹta yòókù táàmà lè fi mí wà ní súnà nígbà Muhammad sallallahu alaihi wa sallam náà bá bá wá sí èyí ká máa rántí pé ìdẹ̀ra àtẹni ìdẹ̀ra ọlọ́run bá àtẹni ìdẹ̀ra sì ní kí ìdẹ̀ra tọ́lọ̀ fi wá sí kò ń jẹ́ pé rẹ̀ yí gbà lágbàdá bẹ̀rẹ̀ parí ìtẹ̀tẹ̀ dí wọn lọ́wọ́ padà jáde ọdún náà àmọ́ ti oúnjẹ dáàtọ́ oúnjẹ náà ìjọba àtàlówó náà ó bù ká tọ̀ kan ìyẹ́fọ́ wà mùsùlùmí náà gbogbo àti abá ti jẹun tán káàmọ̀ dúpẹ́ fọlọ́ ànábì àwọn ọmọ sọ̀rọ̀ ó ní iná lọ́wọ́ la yọ̀rọ̀ alẹ́ àbù ọlọ́run yọrọ sí ẹrú yàkùnú àtìlátà ọ̀làmọ́dù àlíyà tó bá jẹun tán yóò àdúpẹ́ fọlọ́ àwọn yọ̀ṣọ́rọ̀bù ṣúrúbátà ọ̀làmọ́dù yóò tún tó bá mọ ní náà yóò dùn pé fún ọba lórí ilé amọ́gbà pé ilé ẹ̀rọ oúnjẹ bisimilá yóò tó ara oúnjẹ alhamdulillah alladhi at'amani hadha wa razaqanihi min ghayri hawla minni wala quwwa kámọ́gbà gbogbo àwọn nǹkan yìí gbogbo ẹ̀ náà lájà láàdà tó ti kí ni tí èso tó wọ̀ náà láti أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم. Yeah.